علي من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin ará alẹ́ ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tílẹ̀ ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim pẹ̀lódò ìdí òbí nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀. wọ́n Both are men across Nigeria, but only few are standing. If all you need is a standard Western education for your children with undiluted Islamic knowledge, Muslimhun High School is for you to enroll their children. Muslimhun High School has a standard computer laboratory with well-equipped science and home economics labs, uninterrupted power supply for conducive learning, daily Quran memorization, and lots more. Òdodo ọ̀rọ̀ tí ò lábùlà níbẹ̀. Muslimhun High School jẹ́ ilé ẹ̀kọ́ tí Mùsèmùsè rẹ̀ ta Mùsèmùsè. Ibi ìdákọ́ni ọlọ́mọlẹ́kọ̀ọ́ ìwé bá yanjú tó ń sọ̀rọ̀ ọlọ́run tí ò lábúlẹ̀ àti àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tó kún kẹ̀kẹ́. èyí jẹ́ lókùjọba mi ló ń tẹ̀ gbà. bẹ́ẹ̀ muslim ic tó ní ilé kéwúta àti ìkọ́mọlẹ́kọ̀ọ́ lárúbáwá àdìrí síkì náà farfun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kọ̀mọ́ information and inquiry, reach out to them at Muslim Ifeolodun Idiobi area, Ibadan, or call zero zero eight five five two six one 0805 261 5308 or eight two three. Muslim High School, learning for success in both worlds. Abẹ́lọ́run àlékún dáadáa, àlékún àgbéga ń bá ní ṣe fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn tó kún sí ọlọ́run yìí lọ́wọ́ nínú òbí alágbàtọ́ àtàwọn mùsùlùmí tí wọ́n ń gbówó kalẹ̀ táníkàwọ̀ máa sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run bá ní san wọ́n lẹ́sàn-án rẹ̀ fún àwa náà lẹ́sàn-án kọ́ jẹ́ kálukú wa kájọ pàdé nínú àlìjánná Firdaus àwẹ̀ Ramadan wa kó o sì gbà níjọsìn fún wa àti gbogbo afẹ́fẹ́ fúru wa tá à ń ṣe lọ́sàn àti lóru ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa pẹ̀lú àyọkà látinú Al-Qur'an èyí tí akẹ́kọ̀ọ́bìnrin wa mùtùmọ̀yínà abdulfatah tí yóò kà fún wa bismillah أعوذ بالله من الشيطان الرجيم خلق الله السماوات والحوض بالحق الحق إن في ذلك لآية للمؤمنين Ọlọ́run bá ní fún àwọn ọmọ náà ní àbárkà. Ẹ jẹ́ ká gbọ́ kíkà látinú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa Anas Rashid Ashim bismillah قال رسول الله صلى الله عليه وسلم سم الله وكل بيمينك وكل مما يليك رواه البخاري ومسلم Translation The Prophet of Allah, peace be upon him, said, Mention Allah's name before eating. Eat with your right hand and eat from what is next to you. Transmitted by Bukhari and Muslim. Lessons from the Hadith. One, We should say Bismillah before eating. Two you should eat with right hand. ọlọ́run bá ní fún gbogbo àwọn ọmọ náà ní àlùbáríkà àtàwọn ọmọ ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀yin arúfẹ́ ọlọ́run ahwalu salaf ti Ramadan part four òun la fẹ́ sọ yìí ó súnmọ́ kọjá pé òun náà ni ó jẹ́ ẹ́písòòdù kẹni lábala ahwalu salaf táàtò fi láǹfààní àti wọnú àwọn agbọ́nrin míì eléyìí tá fẹ́ bá wa sọ ní jira fourteen forty three àlàyé tá ń ṣe é lọ òun ni wípé àwọn ẹni rẹ̀ ṣáájú ọlọ́run sí rọrùn fáwa náà jẹ́ á lè dàbí wọn ká súnmọ́ wọn wọn kì í fi òru ṣeré yálà nínú Ramadan àbígbà tí ò sí Ramadan ṣùgbọ́n tí Ramadan bá wá dé wọ́n wá máa ń lékún nínú ìjọsìn àáfàá ló ń bẹ nínú wọn tọ́já sí wípé wọ́n á ké àáyà tó ń lọ bí ọgọ́rùn-ún lórí rákà kan ó ń bẹ nínú wọn tọ́já sí wípé wọ́n máa ń ka ọgọ́rùn-ún méjì ááyà lórí rákà kan àáfàá ló ń bẹ nínú wọn tí wọ́n ti níye àjíṣà iye jísù bí Ìmáàmù Bukhari ta ní jísù mẹ́wàá ni wọ́n fi kírun lóru ọ̀dẹ̀ ń bẹ nínú wọn tọ́já sí pé odidi kùránì ni wọ́n è kírun ní òru ọlọ́run jẹ́ káwa náà ò lè máa ṣe náà fílà òru yìí ká lè jẹ́ni tí yóò máa rí ọjọ́ fìfún jàmọ́ ẹ jẹ́ ká bọ́ sí agbọ́nrin míì nínú ìṣesí àwọn sálàf ṣùgbọ́n ká tó bọ́ síbẹ̀ àwọn àáfàá sọ àwọn sáré sọ àwọn nǹkan kan tó lágbára tó jẹ́ pàtàkì púpọ̀ lórí mímọ̀ jí lórí àwọn nǹkan yìí ọlọ́run jẹ́ ó wúlò tí mò ń sọ àtẹ̀yìn tẹ́ ń gbọ́ mi àwọn àáfàá ní kí ni àwọn alasbab almuyassaro alkiyami lẹ́yìn àwọn nǹkan kan bẹ tó yẹ ká mójútó tọ́lọ́run máa fi ń lò ní sábà bíi ká máa rí náà fi lóòru ṣe láǹfààní àti máa ráyè jí torí pé gbàmí ẹlòmíì ọ̀la nìyẹn bóun fẹ́ jí tí wọ́n á fẹ́ ìrìmọ́ọ̀nù ẹ̀ fún ọlọ́run jẹ́ rẹ̀ fún tí ò fi ní rọrùn fún láti lè ráyè jí nítorí àwọn nǹkan búùkà tó ti lọ tọrùn bọ̀ tó ti lọ tọwọ́ bọ̀ kọ́lọ́n kó forí gbogbo wa àáfàá alálàkọ̀kọ́ ẹ ń bá fẹ́ máa láǹfààní láti máa jí lóru pàápàá nínú oṣù rọ̀mọ̀dọ́nà tá a wà yìí la akla wa ṣùrìbà má ń jẹ ẹ̀rí ọ̀pọ̀ jù ọ̀fẹ́ ṣètọ́rù lọ́wọ́ ajẹun gàkì yọ rí ọ lóru náà kìí ṣe kí o ti látara fẹ́ sínú lọ́wọ́ oúnjẹ ò tó fẹ́ ní ẹ̀yìn mọ́ yóò ti dà yóò tó dẹ̀mí ìgàkì aró ń wúwo sótiyé má mú nǹkan púpọ̀ jù náà sótiyé kọ́mọ̀jà síparò ó ṣe kí ni o wàyẹ́ skulu àlẹ́ ìkìyà àti wájú ọ̀jẹ̀ tí yóò lágbára ìyẹn nìkan tó kọ́ allah yúkẹ ìbànà sáwú bí nàá bí máa láfá ìdátàfì kéèyàn ọmọ ti lọ stress ẹ̀mí ara rẹ̀ má ti kó wàhálà bẹ́ẹ̀ni ara rẹ̀ lọ́sàn-án pẹ̀lú tí ọ̀la ń fàáni àṣé lọ́sàn-án àwẹ̀ gan wàhálà wa náà gbọ́dọ̀ pọ̀ jù kọ́mọ̀ jẹ́ pé ń gbọ́ ọ̀bá yóò béèrè ìyẹn nìkan tó àáfàá ní tó bá rọrùn náà àlà ayé turuka lọkọ ìlú látàbí nàá téèyàn bá lè gbìyànjú àwọn orun tá a máa ń sùn lọ́sàn tọ́nà bá ní kéèyàn ráyè sùn lọ́sàn kódà kọ́mọ̀ wákàtí kan méjì lọ ọmọ ń jẹ́ ó tún mókun bákan náà ayẹ̀rìtẹ́kìbà binahar fàyúhù rọ́mùlìkìyà bìláì eléyìí ọlágbára ọlọ́run ṣàánú gbogbo wa afá ní kẹ́yìn ojú ìnà sẹ́sẹ́ téèyàn bá ti lé ń sẹ lọ́n ọ̀sán ọ̀sọ̀sọ́kúsọ ọ̀sán ọjẹ́ àràmù nínú bí àwọn èèyàn ti ń sẹ lọ́n lónìí òun ni tán fẹ́ jẹ ẹ wo àwọn tí ń ṣẹlẹ̀ nù lù á sọ ń bẹ̀ náà lọ́dún lórí rédíò wa ìpẹ̀lú àṣẹ ọlọ́run torí pé àwọn èèyàn fẹ́ dolówó lónìí wọ́n di kidnappers torí pé fẹ́ dolówó wọ́n da pààyàn pé fẹ́ dolówó wọ́n di yahoo boys pé fẹ́ dolówó wọ́n di bandits gbogbo ẹ̀ bá ti ń se tí ọ̀dà lọ́sùn iwọ tó ò se lẹ́yìn òun náà ìwọ náà ń sá òun lu àwọn èèyàn gbájú ẹ̀ òun se four one nine òun parọ́ náà ń fara àwọn èèyàn tó fi ń rówó rọrùn fún ọ láti jí torí ẹ̀sẹ̀ náà gbà àáfà ẹ jẹ́ ká sáré sọ àwọn àṣẹ sí àwọn sálàfù sọ́ọ̀lì yìí àwọn ẹni rẹ̀ nínú àwẹ̀ àáfàá lára rẹ̀ òun ni kẹsìrọ́ọ̀tù sọ́dákọ̀ wà ìtọ̀ àmù tọ̀ àm àwọn aṣíwájú rere tán lọ fún wa wọ́n máa ń ṣètọrẹ àánú wọ́n máa ń náwó pọ̀ nínú àwẹ̀ wọ́n dẹ̀ máa ń fún àwọn olòṣì lóúnjẹ púpọ̀ nínú àwẹ̀ jẹ́mọ́ ẹ̀já àṣàkíyèsí àrìn dáadáa só ti yé bá ní ìsìn àní wọ́n máa ń fún àwọn olòṣì kódà àfàwà abúlé ìbùnú wúmọ́rù wọ́n ní wà láàyò fùtìrù ìlàmà òun àtàwọn olùsí wọn kò jọ tí wọ́n jọ máa jẹun gbogbo àwa tọ́lọ̀ ń bẹ́ di ọ̀là fún núùlù ẹnáwó rẹ sáwọn èèyàn nú àwẹ̀ àwọn sáláfùlì àwọn ẹni rẹ tá a ọlọ́run tó ń gbàwé náà ara tí ó ti rí pé wọ́n máa ń ṣètọrẹ àánú àwọn àǹfààní wa àánú yìí àwọn tá a ṣe fún pọ̀ alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí fámìlì famili rẹ tọ́jọ́ pé tọ́ ọ̀bà náwó lé wọn lórí káfà àbìlì mary e eastman bó ṣe wà náà àdìsí ni ó ti tó fún yẹn lẹ́fẹ̀ kọjá wípé àwọn tọ́jọ́ pé máa ń yẹ kù àwọn téèyàn ń fún wọn lóúnjẹ ìwọ ló ń ṣètò ohun tí wọ́n ń jẹ kọ́ ọjẹ́ kán máa ráre kọ́ ọ máa fojú wọn gbolẹ̀ ni ẹ náwó lórí ìyàwó àtọmọ yẹn bẹ̀rẹ̀ ń bẹ̀ yẹn kèé la máa wà responsible táwẹ̀ bá tó lọ tán ẹ tó wà responsible ẹ̀rí pẹ́ ń fáwọn ìyàwó yín lóúnjẹ ẹ̀rí pẹ́ ń náwó lórí àwọn ọmọ yín ẹ lè fi rí ìyọ̀nú ọlọ́run láyé àtijọ́ gbèǹde alkiyama ẹ̀yin mùsùlùmí ẹ náwó lórí bàbá àtìyá yín ọlọ́run bí yín jọ gbèǹde alkiyama nínú àwẹ̀ tó ti lọ fún bàbá rẹ̀ ní rẹ̀ sí àtẹ̀wà àwẹ̀ bàbá mi lùbọ́ gidi jẹ wọn ọmọ sẹ̀mọ́ jẹ tó ti mú tọ́kì lọ fún wọn tó ti lọ ra àwọn nǹkan ní ìtí ó ṣe wọ́n láǹfààní ẹ náwó lórí àwọn òbí yín mọ́jọ ọjọ́ ìyàwó àtọmọ rẹ nìkan ìyẹn nìkan tó kọ àwọn relatives àwọn fámìlì yín fámìlì bàbá rẹ fámìlì ìyá rẹ tó rí pé olòṣì ni wọ́n wọ́n ní bùkátà sí ọ ọlọ́run sì ní kí wọ́n jẹ kó tó sẹ́kù wọn bá ìwé ẹsẹ̀ tí wọ́n tún máa fún ní ráìsì kóńgò kan ẹ̀wà kóńgò kan nínú tó sẹ́kù yẹn ẹ rántí àwọn fámìlì yín náà ń bẹ nínú tó sẹ́kù ẹ rántí àwọn opó tọkọ wọn ti kú tí wọn ò tí ó kẹta fáwọn bákan náà ẹ rántí àwọn ọmọ òrukàn tí wọn ò ní bàbá láyé mọ́ nínú rẹ̀ náà ẹ tún wo àwọn tó já sí wípé ọ̀lẹ ni wọ́n bí àwọn táìsàn ń ṣe bí àwọn tó jẹ́ pé wọn ò lóríkèéríkè ara tó pé kìí ṣe pé Islam nìkan máa tọrọ káwọn náà ò ṣiṣẹ́ ṣùgbọ́n wọ́n lè mọ́ láǹfààní tẹ́yìn tẹ́ ẹ bá tó di pé ọfà nǹkankan fún ẹ̀fà náà tiwọn náà gbogbo ẹ̀ tó bá ti ájó lòsì tó ní bùkátà sí nǹkan ẹ gbìyànjú ẹ máa ṣe dáadáa sí wọn. àáfàá àwọn sálàfùlù mọ̀ wọ́n máa ń náwó pọ̀ bẹ̀rẹ̀ látòrí ọ̀gá gbogbo wọn afọ́jà nàbí wa Muhammad sallam ànàbí máa ń náwó nú àwẹ̀ bó ṣe wà nú àdìsí bí atẹ́gùn ti ń fẹ́ ni ànàbí èdè ẹ̀sọ́ lówó sallallahu alaihi wa sallam jama mọ́ dúró de pé ń bàbá àwọn olówó bá tó ṣe àlùjànnà tó lówó ń wá nìwọ náà ń wá kálukọ́ máa náwó nú àwẹ̀ táwẹ̀ bá tún ẹ ṣàánú àwọn olòṣì àwọn kan bẹ ọdún kan náà fi ń gbààwẹ̀ àwọn orí nǹkan kan jẹgẹ wá ó wà kí ní jẹ́ wá ó wà tọ́lá ti jẹun àárọ̀ tó lè jẹ́ pé kò ní rí nǹkan méje sí èdíjọ́ kejì ẹ ṣàánú wọn ẹ fún wọn ní fẹ́rù ọ̀fẹ́ ẹ tún fún wọn ní tí wọ́n jẹ́ sàárì torí náà ara táwọn sáláfùlì wúmọ̀ tó máa ń ṣe nìyẹn o wọ́n máa ń ṣètọrẹ àánú kódà ẹni tí ọ̀rá sọ ẹ̀ra sọ fún ẹni tí ò ní bàtà ẹ̀ra bàtà fún gbogbo orú àwọn ọ̀sẹ̀ sí yìí tá a bá ń ṣe ara tá máa rí ìyọ́nú ọlọ́run òun ni

òun nìyẹn wọ́n máa tún mọ́sálásí ṣe wọ́n máa ṣe dáadáa sí ilé ọlọ́run ààrẹ nípa máa ń ṣe itikaf tó bá di ọjọ́ mẹ́wàá tọ́kàn àtòru mẹ́wàá tọ́kàn mọ́sálásí náà máa ń wà lódodo kìí sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n tó lọ́n bá ṣe rọrùn fún wọn fẹ́ ká tún lọ ṣe itikaf ní tá a fi máa wá ìyọnu ọlọ́run ìṣesí àwọn sálàfù yìí pọ̀ débi wípé tá a bá ní a máa mú pa nǹkan kọ̀ọ̀kan òun nìkan tó odidi rọ̀mọ́dán yìí ìwọ̀n bá tàà sọ yìí ọlọ́run jẹ́ ó wúlò fẹ́mi tí mo sọ àtẹ̀yìntẹ́ ẹ̀gbọ́ àtúbọ̀ sínú agbára míì nípa àwọn tó yẹ ká gbọ́yé inú ẹ̀sìn ilé ẹ̀kọ́ mufilun high school tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí wọ́n ní ká kéde gbogbo ẹ̀yin mùsùlùmí o anú àrọ̀mọ̀dán lẹ́jọ́ wa tá a máa ń ṣe april sixteen twenty twenty two yìí ni yóò wáyé sátidé april sixteen àkọlé ni building muslim home sísọlé ìwádìílé mùsùlùmí bó la ti fẹ́ ṣe ẹni tá a pè Dr. Rafi Sabalo pẹ́jọ́dọ̀ àdẹ́tọ́ Golden Valley Academy nílùú Ọ̀yọ́ àwọn nọ́mbà wà bá wa sọ̀rọ̀ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run àmì ti gbogbo yín ní ibi tá a ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìtítí òru ọ̀la táàtù máa pàdé ní ọ̀yà ilẹ̀ Islam Rashid Hashim Abu Anas assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Zagelu ẹ̀fẹ̀, jàgàbá gbogbo rédíò máa rọrùn. Yeah!